وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين من مواقف الصحابة في الجهاد ọ̀rọ̀ nípa díẹ̀ nínú ipa ribiribi táwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kó lójú ọ̀nà kàṣe jihadu nítorí tọ́lọ́mù. وعن أنس رضي الله عنه أنس بن مالك ẹ̀kàsí lọ́mbà àtàlékún yọnu rẹ̀ fún ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sàhábà nàgbà Muhammad sallallahu alayhi wa sallam. قال غاب عمي أنس بن النضر رضي الله عنه عن قتال بدر فقال أنكم من هنا جاء أنس بن النضر ìdíwọ́ kan ò jẹ́ tọ́bi ọlọ́hu anhum ajimahin anẹ́sì ń sọ fún wa pé ìdíwọ́ kan bá ọkùnrin yìí kò yí ó lè tẹ̀lé ànábì lọ ogun bádérù ẹni jẹ́ ọba lè tẹ̀lé ànábì lọ ogun bádérù nígbà tó fọsẹ̀ ni láàrin àwọn sọ̀hábà àbí gbogbo ogun tó bá tànábì bá ní ọyá nítorí tọ́lọ̀ bóyá kò wá lówó àbí kò lálàáfíà àbọ̀lẹ́nìkan tó rẹ̀ ti mójútó ìdíwọ́ kan sábà àwọn ẹ̀dùn náà pé ọlọ́run yọ mí o bí wọ́n ti ń ṣe lónìí wọn. anasi ni faqala ya Rasulullah wọn kò mí wá bá nàbì sallallahu alaihi wasallam wọn darí la in allahu ashhadani qitala al-mushrikin la yarayanna allahu ma asna'u ni wà ìdíwọ́ lọ́fà o àmọ́ o bọ́lọ́n bá tún kádàrá pé ń bẹ kéjì àádùn ní ìbá ṣẹlẹ̀ ọlọ́run náà òyìn kì í ṣe o ọ̀ráyè lọ ni wọ́n ń jẹ́jẹ́ kalẹ̀ pé ojú kọ́ o tàìfẹ́ lọ kọ́ o èsì sá kọ́ o àmọ́ ànábì bọ́lọ̀n bá tún ló kù kéjì àádùn ní ìbá kù tó sojú ẹ̀mí ni ọlọ́run náà òyìn kì í ṣe o. فلما كان يوم احد ọ̀ṣọ́dù ńgbọ́ احد يتوجد ọ̀ṣọ́dù èyí tó dé لين tí wọ́n jà صنع هؤلاء ثم تقدم فاستقبله سعد بن معاذ فقال يا سعد بن مع ابن مع ابن معاذ الجنة ورب النظر إني أجد ريحها من دون ńgbọ́ dọ́jọ́ òṣùdù sọ́nà àhàúlà àyè àlùmọ́ṣirikìn yá àni àlùmọ́ṣirikìn táwọn ọ̀sẹ̀ bọ àwọn kẹfìrí wọn tún dán tí wọ́n dánwò. anasi yìí bàbá jáde ńgbọ́ jáde ọ̀pàdé sáàdù ibn Mu'adh ọ̀kan náà àwọn àgbà sọ̀hádà nẹ́bí mi tún lọ́mọ́sàyọ́ ní ṣogbo ìwọ̀n wí fún sáàdù ní ìtọ́jọ́ tó wí fún ànábì ní ìjọ̀hún àná yìí náà ń pe ya Sa'ad ibn Mu'adh aljannata wa rabbi an-nadhr inni ajidu rihaha min duni ẹ̀sùn mo fi ọlọ́run tó dá bàbá mi nábì òbúra anáàjì ń pe mo fọ ọlọ́run dá kí ni bàbá mi nábì òbúra ń gbóhùn àlùjánnà lọ́nà òòlù inni ajidu rihaha min duni gbóòórùn àlìjánná lọ́nà abo ọ̀nà òṣèlú. وقال سعد فما استطعت يا رسول الله ما صنع a sáàdù ni tí anasi náwó jọ yìí èmi gan lágbára rẹ ni sọ̀hábẹ́ ń ròyìn kíni ń ròyìn sọ̀hábẹ́ báwọn ti rí nu wọn èé fẹnu yẹ̀yẹ́ nǹkan bá dá lára ẹlòmíì sáàdù ni èmi ò lè ṣe ní kíkíni bí anasu ṣe ń jọ yìí o kò dídì ẹ náà kù lọ́dọ̀ Ọlọ́run mọfẹnu bàǹtẹnì kan ṣe jẹ kò sínú àwọn sọhábà nẹbùa Muhammad sallallahu alaihi wa sallam ọ̀la anasu anasu tó gba hadithi wa ni fawajadna bihi bid'an wa thamanina darbatan bis-sayfi aw rumhin aw ramyatan níbi tí Anas bin Nadir níbi ó ti jáde tí ń jà ní tí ń jà lọ́hùn tí ń kojú àwọn kèfèrí ní lọ́hùn lójú ogun kó tó wá di fọwọ́ tí wọ́n náà bà nígbà bá òkú rẹ̀ ńlẹ̀ more than eighty ọ̀nà lárí tí wọ́n ti sá lọ́gbẹ́ èyí tí wọ́n gun èyí tí wọ́n ta lọ́fà more than eighty spots ṣèlúwàlú lọ́ọ̀hì tààlà àlejò ọlọ́run ọ̀sà wọn lẹ́sà ni ìdáyẹ̀ sa ọlọ́run ni wọ́n o òníwèé jọ́gà o wọ́n sì máa jọ́gà lọ bẹ́ẹ̀ ilé ayé omi kìíyà gbẹ̀ǹtì máa ń fẹnu ẹ̀kẹ́ ní àbùkù bá wọn òun lẹ́lẹ́kẹ́ o òun lálábùkù o òun ní ọ̀yẹ̀yẹ́ o ọlọ́run ti pa àwọn sọ̀hábì ànábì ẹni ọlọ́run bá ṣe pọ́n lébẹ̀yàn bá lóun ọ̀tá àbùkù ẹ̀ ni ọ tẹ o ọlọmọdé àwa ni ẹjọ máa fẹ ní àbọrọ lọmọ bíi tábùkù kankan ní àwọn sọhágà lẹbùa Muhammad sọlọ sọlọ fún ọmọ sábà yọrù sí ogbó wọn. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياه